eléyìí tí a tẹ̀síwájú rẹ̀ nínú Ramadan tọdún yìí abẹ́lẹ́nu àánú ẹ̀ bí a ti síra lónìí bí a ti fara lónìí ọlọ́mọ́sàjà síra láyọ̀ àwẹ̀ Ramadan eléyìí tó sojú ẹ̀mí wa ọlọ́mọ́sàjà ká gbà kó gbà á níjọsìn lọ́wọ́ wa kó á lè gba ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé wala la ilaha illallah. سورة anahal quran lórí kẹrìndínlógún quran chapter sixteen آية thirty one ọ̀nà ni àti dúró. nígbà tó ló wá ń ròyìn ẹ̀san tí ó sì hàn fáwọn tó ṣe dáadáa. bákan náà ẹ̀san tí ó san fáwọn tó ṣàìdá àwọn tó fi ìjọsìn fúlúwa Allahu nìkan ṣoṣo kí ni yóò jẹ́ ẹ̀san wọn níwájú ọlọ́run bákan náà àwọn tí wọ́n ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run tí wọ́n láwọn ò ṣe Islam kí láwọn ẹ̀yà tó tọ́jú lẹ̀ dè wọ́n ọlọ́run tó jẹ́ àjẹ́ náà lẹ̀ dé àwọn olùgbàgbọ́ òdodo oníjà náà tó adé ní yẹnu kòlù náà oní ọgbà ìjánná ìdẹ̀ra jàǹnà ọgbà adé ní ààyè ìdẹ̀ra tó ti pèsè ilẹ̀ fáwọn ọmọ àlìjánná ọlọ́ni yẹnu kòlù náà àwọn ni wọ́n fẹsẹ̀ ara wọn rìn wọ́bẹ̀ẹ́. تجري من تحتها الأنهار أو كلمة صلى لهم فيها ما يشاءون gbogbo tí a bá fẹ́ ní ọmọ jẹ́ tí wọ́n nínú ọgbà yìí ẹ̀dá ò ní sàwá sí nínú ọgbà àlùjẹ́nà olùgbàgbọ́ òdodo ò ní sàwá sí nínú ọgbà àlùjẹ́nà olùwà ni wípé. kàzálìkà yẹ́jì láhùl mùtàkì bólúwá ti máa sẹ̀sán fáwọn tó páyà rẹ̀ nìyẹn àwọn tó páyà rẹ̀ pẹ̀lú ìmánì àwọn tó páyà rẹ̀ pẹ̀lú ìdúrótọ́ ìdúró déédéé nípa àgbọ̀rọ̀ sọ́rọ̀ balẹ̀ subhanahu wa ta'ala ọlọ́ni alladhina tatawaffahumu al-mala'ikatu tayyibin ọlọ́ni ẹ̀rọ àwọn tí àwọn mọ̀láíkà ó pa nílé ayé yìí ìyẹn ni pé àwọn tí wọ́n jọ náà bá nípè alladina tatawaffahumul malaikatu tayyibina tolúwọ́ pa wọ́n tayyibin lẹ́ni tí olúwa fẹ́ pẹ̀lú dáadáa أفعل الطيبين بمعنى طاهرين من الكفر أو تولى ثم كذبوا نبي أبو يقولون سلام عليكم إنتي أما ملائكة وما صفوها إنتي وما صفوها ملائكة nígbà tí bá fẹ́ kú náà ní pé sàlámù aláìkùm àlàáfíà kò máa báyìí máa wọn lẹ́ka oṣù máa kí wọn nìyẹn nílé ayé wọ́n máa sọ sàlámù aláìkùm fún wọn bákan náà nígbà tí bá fẹ́ wọnú ọgbà ìjẹ́nà ọlọ́run ní pé wọ́n máa sọ pé sàlámù aláìkùm àlàáfíà ọlọ́run ọba kọ́ máa báyìí. ودخلوا الجنة بما كنتم تعملون أما ولو جنة لو ألا هل ينظرون هل ينظرون إلا أن تأتيهم الملائكة ọlọ́run ní táwọn kìfìrí láyé tí wọ́n ń retí ni wọ́n fẹ́ dúró nígbà táwọn màláíkà wà bá wọn nígbà tí wọ́n bá ti kú náà bá ti bẹ̀rẹ̀ sí pé ìtàwọn màláíkà tí ó sì pé yẹn fẹ́ padà wáyé láti wá mọ̀ ṣe lọ. fọ́bẹ̀lẹ́ yẹn fẹ́ dúró dìgbà tí kò ní sí àti padà wá wáwùjá níwájú ọlọ́wọ́ ọba mọ́ fọ́bẹ̀lẹ́ yẹn fẹ́ dúró dìgbà tí ò ní sí àwíjàre mọ́ lọ́dọ̀ ẹnì kankan tó kó tá a bá ti fi lè kú láyé kò sí nǹkan kan tẹ́ẹ̀dá kankan fẹ́ sọ níwájú olú ọlọ́ni hali yẹn tó wù náà táwọn èèyàn tí wọ́n ti pèsè yìí láyé wọ́n fẹ́ máa wòran ilá àǹtà sí àhúmùlù mọ̀lẹ́ ìkàtú àwòyà sí àhúmùlù rọ̀bì ìwà táwọn mọ̀lẹ́kọ̀ bá wá bá wọn láti gbẹ̀mí wọn láti ṣèṣirò wọn nínú sàárì àbí láti máa sun wọn lóbìnrin ní gbangba àdájọ́ níwájú ọlọ́run àwòyà sí àhúmùlù rọ̀bì àbígbà tí àpẹlúwà rẹ bá dé ìwà ànábì bá ń wọ́n lè rí ṣé wọ́n fẹ́ máa wọ́n fẹ́ máa wòran ìgbà náà ni náà ẹ̀yìn wo ni ẹ́ ọlọ́run ní ṣé wọ́n fẹ́ máa wòran ìgbà yẹn ni hal yanzuruna illa an ta'tiyahum al-mala'ikatu aw ya'tiya amru rabbik wọ́n fẹ́ máa wòrán wọ́n fẹ́ máa look on nígbà táwọn mọ̀lẹ́kọ̀ bá dé wá bá wọn àbí gbà tí àtẹlù àríwá bá dé ọlọ́ni kàdáàlì kàfà àlẹ́lẹ́dí nínú nǹkan bèrè yìí àwọn tó sáájú wọn báwọn náà ti ṣe nìyẹn o wà máa dọ̀rọ̀ mahumma allah walakin kanu anfusahum yazlimun ọlọ́run ọgbọ́ òsàgbò sí wọn walakin kánú àfúsàhùn yẹ̀bùlẹ̀mùn àwọn ní àsàgbò sí ara wọn ìrọ̀wọ́ fi jẹ́ sí àníwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́lẹ́fà sọ́ọ́bà hùn sẹ́yí àtúmọ̀ àmìlú aburú tí wọ́n ti lé ayé jẹ́ sí wọn wàhákọ̀ bí i mà kánú bí i yẹsẹ̀ àdìgbò yóò di òdodo lé wọn lórí èyí tí wọ́n fi sí ilé ayé wọ́n rò pé alùkìyàmọ̀ ní dé alùkìyàmọ̀ yóò dé wọ́n rò bí òsì yà tí ó ṣẹlẹ̀ sẹ́lẹ̀ kankan lálùkìyàmọ̀ ṣùgbọ́n ìyà yẹn yóò ṣẹlẹ̀ tí wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan àti lápapọ̀ níwájú ọlọ́run ọlọ́ni wa qala alladhina ashraku law sha'a Allahu ma 'abadna min dunihi min shay àwọn ẹlẹ́bọ wọ́n máa sọ̀rọ̀ àsọjẹ́ kanlẹ̀ ayé àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba tí wọ́n ń pè nǹkan ní lẹ́yìn rẹ̀ wọ́n ni law sha'a Allahu ma abadna min dunihi min shay wọ́n lè tó bá fi ọlọ́run ọba òbá fẹ́ ni àwọn òbá ti sin nǹkan ní lẹ́yìn rẹ̀ pé wáyé tọ́lọ́run ti lè fi yọ dálẹ̀ káwọn ó lè sin nǹkan ní lẹ́yìn rẹ̀ pé tó bá fi ọlọ́run ọba òbá fẹ́ káwọn èèyàn máa wọ́n ti gbàgbé pé olúwa ẹ̀dá subhanahu wa ta'ala àdáhùn ló fi lé ayé ìṣe ó dà wá sórí fíìlì ó dà wá sí gbangba ó fẹ́ wo ń táàgì lé ayé ṣe sáàṣeré ní àbáṣedà kejì àwọn kèfèrí àwọn ẹlẹ́gbọ́n wọ́n máa sọ pé làwùṣá ọ̀nà pé bọ́lá wọn bá bá fẹ́yìn tẹ́lọ̀ pé bẹ́ẹ̀ nú wọn tí ó jẹ́ ìdígbàgbọ́ sí ọlọ́wọ́ bá lọ́ọ̀rùn bẹ́ẹ̀ ìgbà pé aláwọ̀ yìí bá fẹ́ ni ìbá ti jẹ́ ká lè máa fi nǹkan nílẹ̀ yọ̀ lọ́wọ́. kódà wà bá fẹ́ ni àwọn ọba tí máa ṣe nǹkan nílẹ̀ yìí rẹ̀ náhànú wà lá àbá òun àtàwọn àtàwọn bàbá ńlá bàbá wa. òun nìkan láwà nìkan ni ìbádùn àwọn bàbá wa ń kọ́ àwọn bàbá tí wọ́n ń kọ́ àwọn bàbá ńlá bàbá wa ń kọ́ tí wọ́n ń sin òòṣà wọ́n ni wọ́n láhà rọ́nà nìdú nìyí nìṣe bọ́lọ́ba fẹ́ ni àbá tí sọ̀n kankan di wọ̀ fúnra wa lẹ́yìn wọn lẹ́yìn bá wa ta'ala kí láwọn àbá tí wọ́n sọ di wọ̀ afá ni pé nínú baha'ir wàsàwáìf náà àwọn ẹranko tí wọ́n ní jamu bahira wọ́n ní àwọn ẹranko tí wọ́n máa ń yà kalẹ̀ bíi ká ní pé tíra kún ní tó bá fi lè bímọ lẹ́ẹ̀mẹ́wàá wọ́n wàá sọ tíra kún ní òòsà àbò bí akọ lẹ́ẹ̀mejì wọ́n lè fi ajẹ́ pé àkúrẹ́ tó special ni ó wàá sọ di nǹkan tó ń mọ ẹjọ́ sì lẹ́yìn ọlọ́wọ́ àwọn ọ̀ràn míì tí wọ́n bá rí àwọ̀ màálùú tó yàtọ̀ sáwọn yòókù tó jẹ́ pé special àwọ̀ ọlọ́wọ́ bá jogún fún wọ́n sọ di tí wọ́n máa mú ní pọ̀ sí lẹ́yìn ọlọ́wọ́ bá tòun àwọn sọ pé tó ẹgbẹ́rún bá fẹ́ ni àwọn ò bá sí máa pín nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá yẹn wọ́n lẹ́ nìdú nìyí mi ṣe àbá títọ̀ kankan di ìwọ̀ fún ara wa bí ò bá fẹ́ ni tó ajẹ́ pé gbà tá a ti lè máa tẹ́wọ̀n tá a ti lè máa tẹ́wọ̀n ajẹ́ pé ọlọ́run bá fẹ́ náà lójú ó ti ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀ tí ó ti máa sọ wípé tọ́lọ́run ò bá fẹ́ ni kò ní sẹ́mu sárọ̀ pẹ́ ìbọ́lọ́run kò sẹ́mu sárọ̀ pẹ́ òun náà ló fi àgbọn sára rẹ̀ ló fomi sínú àgbọn. ló dájú rẹ̀ la fi ń là kọ́lé ló déwé rẹ̀ la fi ń ṣe àdúbàbà nínú ẹmu náà jáde lára rẹ̀ fáǹfààní wa náà ni òun sàkọ́nú fọ́ra ó sì olúwa ló dá gbogbo nǹkan ó sàwọn nǹkan kan ní ìwọ̀ ó sì sàwọn nǹkan kan lẹ́tọ̀ọ́ torí olúwa ni pé wàkọ́lẹ̀ lẹ́dí ní aṣọ́kù àwọn ẹlẹ́gbọ̀n sọ pé ọ̀lọ́ bọ́lọ̀ ń bá fẹ́ ni má náà nìdúró اباكي سيكمي نيره نحن ولا اباؤنا او اتعوا بلا بلاوا ولا حرمنا من دونه من شيء اباكي سيكمي دي وليره ولا ذلك فعل الذين من قبله بعض فعل من الثانية بعض فريت الجوان الثانية ولا لفعل على الرسل إلا البلاغ المبين ìjọ ọ̀ràn yẹn ká ń bẹ fáwọn òṣìṣẹ́ ọlọ́run bá ju kán jíṣẹ́ lọ rí kò sọ̀rọ̀ yẹn ní ìfáwọn òṣìṣẹ́ ọlọ́run bá ju kán jíṣẹ́ tọ́lọ̀ bá nà lọ. ọlọ́run ni wọ́n lọ́kọ́ nípa asina fi kulli ummati rasula nínú sẹ́ta ìkáwọ́ ọlọ́run bá yẹn fúnra wa. ó náà ní pé a ti gbé òjíṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àlùmọ̀ kọ̀ọ̀kan kí ni wọ́n pè ní àlùmọ̀ ìjọ àwọn èèyàn àbí ká generation àwọn èèyàn bólúwa bá rán ànábì kan tó bá kú ló ti gbé mi dìde láàrin wọn tó bá rán ànábì kan tí wọ́n pa kò ní pé kó má gbé mi dìde láàrin wọn olúwa ní pé wàlá kọ́ni máa á tún náà fi kulli ummati rasula àti gbé dìde láàrin àdúgbò kọ̀ọ̀kan àní àbúdù lọ́ha gẹ́gẹ́ bá ti gbé wà lẹ́mìdìdì láàrin àwọn Quraish nílùú Mọ́kà yìí àti gbá wọn òjíṣẹ́ dìde láàrin àwọn èèyàn náà síwájú rẹ iṣẹ́ náà ti wá máa jẹ́ náà ní pé àní àmójú lọ wọn máa máa ń pe àwọn èèyàn síbi ìjọsìn fọlọ́wọ́n balẹ̀ ṣoṣo wọ̀jíṣẹ́ ni mo tọ̀ wọn ti pè wọn síbi pé káfọ̀ sálẹ̀ torí fi ẹni ká àti kéèyàn ó ṣe pẹ̀lú tí wọ́n tó ọkùnrin ọkùnrin ọkùnrin ọdún ìtẹ̀lé محمد صلى الله عليه وسلم كنت أعلم بالرواية بالرواية Tukule ẹ̀dá ti ti pàtó wá sí àwọn ọlẹ́yìn ìgbà tẹ́lẹ̀ jẹ́ ọkọ̀ ọmọ sẹ́yìn padà lọ́bẹ̀rẹ̀ sí àjọṣẹ́lẹ̀ olówó tó bá ti fi ìdí láti wá ìtẹ̀ ẹ̀dá ìjẹ́ kan. Gẹ́gẹ́ bí sọ pé kí wọ́n lọ sí ìmúta. Nígbà tó ti múta lọ ọpẹ́ táwọn èèyàn ti gbàgbé tẹ́lá lọ sí ìmúta náà wà lọ́nà àtọ́lọ́run ẹ̀ṣọ́ ẹ̀yìn tó ó wá kàkóso táwọn yẹn ti bàjẹ́ ìwọ̀n síbẹ̀síbẹ̀ àwọn yẹn wọ́n wọ́n gbèsè kò láti pa àwọn èèyàn bá kọ́lọ̀ tó lù sí. torí ẹ̀ kò sí àdéhùn kankan lórí ilẹ̀ mọ́ títí ọlọ́run bá dẹ̀ tó lọ́ bá wà lórí ìlànà ìdí àdéhùn yẹn dá àwọn yẹn tó wọ̀. ìsìláàmù fún wa wọ́n ti sọ́dí mẹ́ta lọ́nà àwọn méjì sọ àwọn méjì pé ọlọ́run ní bàbá tó ọmọ àtẹ̀lẹ́mọ́ àwọn méjì pé ìyá ọlọ́run wà láwọn ọmọ ìjọsìn lẹ́nu ọlọ́run látara bẹ́ẹ̀ àdúgbò kọ̀ọ̀kan tó bá wá ìlú wa ti gbé òṣìṣẹ́ dìde àní ẹ̀kúndù lọ́ha òṣìṣẹ́ dìbò tọ̀ọ̀kùn nǹkan méjì ni wọ́n pè wọ́n sí ìmáfíjọ́sìn fọlọ́wà nìkan bákan náà ìtakò gbogbo kan ní ìdí wọn jọ sí fún lẹ́yìn Ọlọ́run àtọwò ọ̀nà nìkan tí wọ́n jọ sí fún lẹ́yìn Ọlọ́run ọdún sí Ọlọ́run ti dá lọ yẹn ànábì Ọlọ́run ọba tí wọ́n ń pè ní olúwa lẹ́yìn Ọlọ́run ọba òun kì í ṣe tọwò kò sínú àwọn ọ̀rẹ́ àbáwọn tí wọ́n pè tí wọ́n láwọn jọ sí fún màláíkà yẹ kì í ṣe tọwò àbínú àwọn nǹkan àrètájọ Ọlọ́run ọba àwọn tí wọ́n fìjọ ti fún lẹ́yìn ọlọ́wọ́ wa àwọn nǹkan yẹn wọn fi ṣe kọ̀ owó ọlọ́run nípa mi ló mú mẹ́ta hàdà lọ ni wọ́n bẹ́ nú àwọn tí àwọn àdájú wọn wá pè é tọ́lọ́ bá tọ́ sọ́nà wọ́n mi ló mú mẹ́ta àlẹ́ yìí lọ yára ẹ̀ ń bẹ́ nú wọn tó jẹ́ pé àná kò lé wọn lórí wọn ò gbọ́rọ̀ sí àdájú wọn lẹ́nu wọn ní ajá tó sọnù ní kò ní gbọ́fẹ̀ẹ́ lọ́dẹ̀ẹ́ àwọn yẹn kọ̀ ọkùnrin lágídí wọn ò gbọ́ ìpèpè àwọn ànábì ọlọ́wọ́ báyìí ọlọ́ni mẹ́nu wọn tí alùpùpù lé wọn lórí ọlọ́ni fàṣẹ ìhù ìlà ọ̀hún torí ẹ ẹ̀yin yẹn lẹ́wà láyé ẹ̀yà máa rìn káàkiri ilẹ̀ fásitì kẹfà kánà ákìlọ̀ tó lù kàtìbí yìí ẹ lọ wà lọ káwọn tí wọn kọrọ ọmọ wa nírọ gbọ́dọ̀ wà sí pẹ̀lú wọn. fáńtòrò kẹfà kánà ákìbà ní ọkàtìbí na òṣùláwó mílẹ̀ àdá ẹ lọ gbọ́dọ̀ wọn bá ti pé àwọn kó ti ti pa fáwọn tó pe àwọn ànábì wọn ní irọ́ gẹ́gẹ́ àwọn sábúdáwá bí àwọn ìjọ áàdì bí àwọn ìjọ fìràwò olúwa pa wọn ó tún wá fi orí pa àparun wọn sílẹ̀ lé ayé olùyẹ̀dá subhanahu wa ta'ala ó lé ẹ̀rìn káàkiri ilẹ̀ ẹ lọ́wọ́ àtúbọ̀ táwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ náà wà nírọ́ olúwa ti fà wọ́n ya pẹ́rẹpẹ́rẹ olúwa òsèjì wọn lẹ́yìn ó jẹ́ pé ìgbàgbà sẹ́kù díẹ̀ nípa wọn ẹ lọ́wọ́ àwọn fìràwọ̀n Egypt ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ọba kìfìrí ni wọ́n ẹ lọ wò wọn lẹ́yìn pé àwọn àwọn èèyàn wọn wọ́n pèsèwò òkú wọn sínú àwọn kàrí wọn wọ́n dáwò òkú wọn ìmí wọn ti di góòlù di góòlù táwọn èèyàn lọ jí góòlù wọn bẹ káàkiri so gbogbo àwọn gbígbẹ pali òkú wọn ń bẹ ní Egypt lónìí wọn bó kọ mí nù wọn bó kọ mí wọn olúwa pamọ́ ó tún wá fi orí pa wọn lélẹ̀ ọlọ́dẹ fàṣẹ òfin àwọn ẹ̀rìn káàkiri nílẹ̀ fáwọn olùkọ́ ẹ̀fọ́ káàdà á ti wọ̀ fún olùkọ́ ìdìbí ẹ lọ́wọ́ sọ̀tọ̀ tí wọ́n pe ọ̀rọ̀ wà lérò wọ́n kú kún òrórí rò olóyè náà sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ádá ó sọ fún anú yìí ó pè síbi pé gẹ́gẹ́ wá sí wò lé sí àwọn tó ti lọ́nà àwọn ẹni rí náà tó lọ́wọ́ sí tẹ́wọ̀n gbàgbà ní dáadáa náà àwọn àti ọlọ́wọ́ wa àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ́wọ́ kó kà wá fún àwọn olùsè láwọn àti ọlọ́wọ́ wa náà. ọlọ́ni intahris ala hudahu ọlọ́ni wa anábì sallallahu alaihi wa sallam tó bá sábà pàṣẹ nípa ìmọ̀nà wọn tí àìgbàgbọ́ wọn tí ń bà òun jẹ́ tó bá ń salápá tètè nípa pé bóò ni wọ́n ṣe mọ̀nà ọlọ́ni ń sàárè aláhùdáhùn fa'inna Allah la yahdi lọ́bọ̀ gbẹ́rẹ́ lọ́wọ́ bá ẹni tó bá jẹ́ ní àná ọlọ́run kò dé sí àwọn atọ́nù látara wà lẹ́nu wọn tọ́lọ́wọ́ kò dé sábà ti fọ̀nà mọ́ kò sí wá àsìkò lè ṣe fún wọn tán fi lè gbà ṣùgbọ́n lọ́wọ́ wa ó ti ráwọn kan ṣe lè kán jíṣẹ́ kápá àwọn èèyàn lọ síbi ìjọsìn fọlọ́wọ́ wa bákan náà lé wọn kúrò níbi ìmọ̀ àfijọ́sìn fún fàyín na aláyà hàdí ya òdìl dáadájọ́ ọlọ́wọ́ bá kò ní fọ́nà mẹ́ni tó bá ti sọnù ẹni tí olúwa bá kádàrá kò ní mọ̀nà ọlọ́niwà máa lẹ́hùn mi nà òsèré àwọn tó wá sọnù yẹn mọ́ sọ pé bọ́lọ́ náà lójú sọnù kí ló dé òfin bí yàjẹ́ yóò kò sàdédé sọnù ó rí ọ̀nà mọ́lẹ̀ olólọ mọ́nà àná torí ọlúwa fọ́mọ ẹ̀dẹ́ èèyàn ní alimọ̀ṣíà aláǹfààní pé a fẹ́ ṣe nǹkan àbí àṣí tíra fẹ́ẹ̀sì ni mo lè sọ pé mo fẹ́ mú lọ́wọ́ báyìí kí n gbé sókè mo sì lè gbé ọlọ́run wa ní mọ̀ṣíà mọ̀ṣíà yẹn ó tẹ̀lé sọ́lọ́wọ́ bá náà ní ṣùgbọ́n ó fún wa láǹfààní láti dá ronú ẹtí wá ronú tó bá tẹ̀lé tọ́lọ́ wa ọlọ́run ó san lẹ́sàn-án nítorí pé ó láǹfààní àdéhùn láti mọ́ tẹ̀lé ẹtí ronú tó ń yà pa àti ọlọ́run ọba ọlọ́run ó jẹ yíyà torí pé ó kú láǹfààní àti tẹ̀tọ́lọ́run ó lè jí láàárọ̀ ó lọ kí nìkan ọba ó sì lè jí láàárọ̀ ó lọ mórí balẹ̀ ló bá tẹ́lẹ̀ wá wá rò pé ọlọ́run wa lọ mú mórí balẹ̀ fún ọlọ́run ó san lẹ́sàn-án tó bá wò pé òsàn lọ́wọ́ torí balẹ̀ fún ọlọ́run bó jẹ́ ìyá rẹ̀ torí pé ó ti fún láǹfààní láti sọ pé mo fẹ́ ṣe báyìí àbí mi ò ṣe báyìí ìdí ìdẹ́nu jẹ́ pé ọlọ́run bó ní jẹran kó yà torí pé kò wọ́n láàká yìí láti ṣe yàtọ̀ sí bí wọ́n ti ṣe yẹ ẹranko máa dẹnu bọ yóò máa dẹnu kọ lè jẹun ní ẹran òní jọ mú jọ kàkó wá mú síbí kó wá mú síbí gbé oúnjẹ dẹnu tọ́wọ́ yára ti ṣe bẹ́ẹ̀ kí ló dé ó mú eré so ẹran sì ní wẹ̀wù ọlọ́run bá ti dá ara rẹ̀ gẹ́gẹ́ bí èwù fún un bólúwa ti dá wọn nìyẹn ọlọ́run kò fún wọn láǹfààní láti máa ṣe bí èèyàn kódà ọ̀bọ tó ń túnjọ yàn ẹ̀wà ní rọ́bọ̀ ní gbó kó akẹ́wà ní wọ́n wá mọ́tò àwọn olè wá mọ́tò kódà wọn bá ṣe rẹ̀ so torí ẹ̀ làákà ìtọ́lọ́ bá fún wa yẹn oní ọlọ́run ló fi wá lẹ́jọ́ ló kó sọ fún aláyé nínú Al-Qur'an Al-Karim ó ní wípé. ولقد ذرأنا لجهنم كثيرا من nílé wà dín ọlọ́run àti tọ́jú náà jà náà mọ̀ ẹ̀dẹ̀ fọ́pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ ọmọ ènìyàn àtàjẹ̀nú làwọn olówó ńlá yà àkìlú nàbí ha ọlọ́run bá dá ọkàn fún wọn tó wọn èsì ronú wọn ìrònú lọ bí jọ̀sìn fọ́nà ọ̀rẹ́ àkàndọ̀ àlà wọ́n làwọn ààrùn ńlá yóò nàbí ha wọ́n ló ní wọn ìbírí náà àwọn òdìrí ولهم آذان لا يسمعون بها إثم والذكر ولهم ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn ọmọ ńgbọ́ ọ̀rọ̀ tí ń pè wọ́n lọ sí ẹ̀kọ́ ní ẹ̀ma ńgbọ́ yálà kakura yìí sí wọn ìwájú òkùnkùn. bí wọ́n bá kakura yìí sí wọn akọ́dà wọ́n kọ́ wọ́n ní èdè ní oníṣẹ́ ọkàn ti bàjẹ́ ọlọ́ni kùdà ìkàkàdà náà. àwọn ọmọ ẹni tí wọ́n ní làákàyè tí wọ́n lójú tí wọ́n létí ojúdáde torí náà ojúdáde ti kọ́ lọ́wọ́ wa tí wọ́n wá tó lọ́wọ́ wa rárá wọn ní wọ́n dá ẹgbẹ́ bí ẹranko kájú àwọn ọ̀rọ̀ wọn tó kú jẹranko lọ kọ́lọ́wọ́ kọ́mọ́ kà wá lọ́wọ́. látara bẹ́ẹ̀ làákà ìtọ́lọ̀ wá fún wa yẹn òun náà ni ẹni si a fi ní ẹ̀tọ́ sí ìkẹ́ tá a bá gbọ́dọ̀ lọ́wọ́ wa tá a tẹ̀lé láti fi lẹ́tọ̀ọ́ síyà tá a bá gbọ́dọ̀ lọ́wọ́ wa tá a gbọ́dọ̀ lágídí torí ọlọ́ni náà ọ̀rọ̀dà àmàna tà alásàmáwá tó dà àwa la gbé àmàna trust agbé fún òkè àtìlẹ̀ fà abẹ́rẹ́ ayé àmàna ha wà aṣọ́kùnrin mi ha ọlọ́mọdé gbé o orí àwọn òwe ọlọ́ni wàhámàdà alìsà ṣùgbọ́n bẹ́ẹ̀ ní ìyẹn tẹ́lẹ̀ sí díẹ̀ kí ni àmàna yẹn àwọn afáàdìkú náà nílà káyìí òun náà ni wíìlì ìnílà káyìí mo fẹ́ ṣe báyìí mo ṣe báyìí bó o ṣe wà ní ìṣe olùdíṣẹ́ láti nàró olùdíṣẹ́ láti jó olùdíṣẹ́ láti máa wo wájú olùdíṣẹ́ pé wo wájú pé èyí ló fẹ́ mọ́ o ọlọ́run bá fún ọ láǹfààní yẹn lórí ìjẹ́ pé olùdíṣẹ́ pé o fẹ́ gbàgbọ́ ọlọ́run bá fún ọmọ tẹ̀lé díẹ̀ o sì lè dísáìdì pé o gbàgbọ́ inú ẹ̀ o tẹ̀lé díẹ̀ sòkàlùkù wà á gbẹ̀sán iṣẹ́ rẹ̀ lórí iṣẹ́ tó bá ṣe olúwa ni pé hamala alisa ọmọ ilé yẹn tẹ́rí sí ó gba àmánà yìí iná òkà náà pẹ̀lú mẹ́jà wúlà pé ọmọ ilé yẹn alábòsí ni ó aláìmọ̀ká sí ni ẹni tó jẹ́tọ̀ àìmọ̀ká kò ní sí ẹni tó jẹ́tọ̀ pẹ̀lú àbòsí yóò máa ṣe kàmí. olùwà ni pé ń sáfẹ́rẹ́ àlàhùdà. kódà kó o máa salápá ń tètè kó o máa kákòólé kan láti tọ́ wọn sọ́nà fa inna Allaha la yahdi man yudil ẹni àánú ọlọ́run ò ní fọ́nà mọ́ torí gbogbo nǹkan tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ tó fi yẹ kó gbọ́dọ̀ náà wá kó ṣe Islam ló wà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò ní ṣe náà ni ẹwà rẹ lómi tó pé yóò torí àti bàbá àti ìyá tó bí tó lọ gbogbo àwùjọ tó lò sí àwùjọ àwọn kìfìrí gbádágìrì àwọn àwùjọ tó yẹ rí mùsùlùmí rí mọ́sáàsì gan wọn lè ní chọ́ọ̀chì àwọn haúsá lélẹ̀ chọ́ọ̀chì haúsá chọ́ọ̀chì àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibo yẹn náà máa ń pè mọ́sáàsì wọn lè haúsá chọ́ọ̀chì àwọn ọmọ pé ẹnìkan láyé jọ wọn lọ sí ìsìnrúùlù wọn lọ sí nyc ní àwọn apá àbìkan lè yíwò ẹni ẹ wọn ti wá àti fáwọn ọmọ Ìgbò pé kí wọn gba ìsìlámù kí olùsẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá rántí wọn bàbá kan wá ní pé a ìyẹn dáadáa ni Muhammad yẹ tí ì ṣe dínkà tó pa ní 1976. Murtala Muhammad lòun rò pé ló rò pé ń bọ̀ Murtala Muhammad náà yà sí ibi twenty naira yẹn ẹni ẹni ọkùnrin ní lóró pé wọ́n sọ wọ́n ti wá àtúntò ní o ó nígbàgbọ́ náà ní Muhammad sallallahu alaihi wasallam tó báwọn yẹn ti jìnnà sí òdodo yẹn láwọn àwùjọ yẹn náà ẹ wà ara ìmọ̀ iye àwọn èèyàn tó kàn gba Islam ẹ wà mọ̀ òpin bóòdì sẹ́ Islam ti lọ́dọ̀ rẹ bọ́lọ́mbà fẹ́ fi yàn mọ̀nà yóò fi mọ̀nà náà ní kódà kó wà ní owó lẹ̀ ẹ̀yọ́ náà bá ti kádàrá nù mọ́ kódà kí wọ́n fi sí Saudi kó jẹ́ pé nù ìmáàmù lé bàbá rẹ̀ ní Maka tí ó bá di kẹfìrí yóò di kẹfìrí náà ni ló fi jẹ́ pé ọmọ anábì Nuh alayhi salatu wa salam kó ti já anábì ọlọ́wọ́ bá tó ìkànbẹ́ nù ọmọ rẹ̀ tí ò nígbàgbọ́ nù rẹ̀ tó sì parẹ́ láwọn tó parẹ́ ìyàwó Nuh bọ́kọ rẹ̀ ti já anábì ọlọ́wọ́ bá tó kò gbàgbọ́ nù ọkọ rẹ̀ ó kún kẹfìrí ìyàwó lóò ọkọ rẹ̀ dáná bí ọlọ́wọ́ bá kò nígbàgbọ́ ní ọkọ rẹ̀ ọ̀kìlá dùkúlẹ̀ náà rọ̀ máa dà àkìlẹ̀ ọlọ́ọ̀bá ni ẹ máa wọnú náà lọ pẹ̀lú àwọn tó wọná ṣùgbọ́n wọ́n bá ti máa dára ẹ̀wẹ̀ fìràwọ̀n tí ń pèrè ẹ̀rọ ọlọ́run bá wọn èèyàn إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ọlọ́run ní pé ìyàwó fìràwọ̀n ní wọ́n ń bẹ náà wí wọ́n náà wọ́n wà dákun kọ́lé fún mi náà wọ̀n jẹ́nà wọ́n náà jì ní bí fìràwọ̀n náà wà á mẹ́lẹ̀ làmì kúrò níbi kí fìràwọ̀n wá síbi náà ní kìfì rí làmì kúrò lọ́dọ̀ rẹ̀ àti sẹ́ẹ̀dì rẹ̀ wọ́n náà jì ní mìnà lọ́kọ́wọ́n wọ̀n ní mi làmì kúrò lọ́dọ̀ àwọn ọ̀jọ́ alábòsí fìràwọ̀n náà ló pàpà pa ìyàwó rẹ̀ fúnra rẹ̀ ó kàn án mẹ́jì nítorí pé ó nígbàgbọ́ náà lẹ́yìn tó káàrí ìfara sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn afáà ni pé àdúrà tó fẹ́ yìí ṣe ìtọ́nà ọba sọ́nà àlùkùránì yìí nígbà tó wà lórí igi tí a kàn án ní sàdúrà yìí rọ́bù débi níbi ẹ̀ńdà kàbẹ́ yìí tá ń pè jàǹdà ìwọ́lọ́ ọba bá ń kọ́lé sínú ọgbà jàǹdà fún mi o wọ́n dá jí ní mẹ́fìrì àwọn àwọn àbẹ̀rẹ̀ yìí làmì kó lọ́wọ́ fìràwọ́n àti tẹ́ẹ̀bí rẹ̀ ọ̀nà jí ní èmi nìyẹn kọ́ wọn sọ̀rọ̀ nìmí pé ọlọ́wọ́n bá bá lára ni ànábì ọlọ́wọ́n bá ìyàwó rẹ̀ ní kèfèrí kèfèrí ọlọ́wọ́n bá ìyàwó rẹ̀ gba àwọn ìyàwó wa àwọn ọkọ wa ọlọ́mọdé tí wọ́n sọ pé àwọn òṣè náà kàlè fara wa ní bẹ̀ẹ̀bẹ̀ olówó àjẹ́nà olúwa ní pé ìwà aláwọ̀ jùlẹ̀ kó sálákó sàkólé kan ìtọ́sọ́nà àwọn èèyàn tó fà iná bá aláyà àdí lóyún òdìlì ẹni àná ọlọ́run ní fọ́nà wọn o wà máa dà wọ́n mi nà sí bókòjẹ́ kíkò sẹ́ńtì ó ràn wọ́n lọ́wọ́ níwájú ọlọ́run bá má sọ pé bọ́lá náà ló sọ wọ́n nù náà ló gbà wọ́n lè rárá o wọn ò ní rí gbà lẹ̀ e tí bọ́lá wọn bá ti fi ìmọ̀ náà há gbogbo èèyàn lóbi jẹ́ pé àwọn títẹ́ ìgbàwò lórí ọmọ ti owó tẹ̀ ìdájọ́ bí ọmọ tí bí ọmọ tí kékeré bí tí kò wá dàgbà tí kò kékeré láyé tí kékeré yóò fi sọ nínú ọlọ́run àtẹ́kàlẹ̀ ọmọ náà. ṣùgbọ́n lè lọ àwọn mùsùlùmí o tí mùsùlùmí bá bí ma mùsùlùmí lọ́wọ́ náà tọ́mọ yẹn bá kú ọmọ yẹn lọ tẹ́lẹ̀ ní bàbá rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà yóò lọ tẹ́lẹ̀ ní ìyá rẹ̀ yóò lọ yẹ fáwà wà fáwà yóò lọ jẹ́ aṣíwájú dáadáa fáwọn òbí rẹ̀ lọ́wọ́ náà. ìgbẹ́ àtàwọn ọmọ tó ṣe wọ́n kọ̀ padà ọlọ́ni àtàkùn àbí nínú ìjẹta wọn. àwọn ọmọ àátẹ̀ wọ́n kọ̀ padà lákòókò tó jẹ́ ọmọ ọmọ mùsùlùmí òbí mùsùlùmí tó bá lọ sí àwọn ọmọ owó wà náà àwọn òjẹ́ ìdíkẹ́ ríra ọ̀tá ni wọ́n dà so ọ̀rẹ́ ní ayé yọ ọjọ́ ìdá sí àmà tí ìsìláàmù bá pa wọn papọ̀ ṣùgbọ́n àwọn kékeré ọ̀tá ni wọ́n mọ̀ bára wọn ti kó dàbí wọ́n jẹ́ ọ̀tá yìí ọlọ́dẹ àfihàn òwò bá wọn ò sì bá wọn àtọ́wọ́ ilẹ̀ ìmọ̀tàlówó ọlọ́dẹ àwọn ọ̀rẹ́ nínú ilé ayé ọ̀tá ni wọ́n mọ̀ jẹ́ àwọn olùbáyọ̀ náà wọlé kan mùsùlùmí ní ọjọ́ àgbáyé wọ́n tún máa pẹ̀ lọ́wọ́ ìyá wọn. ṣùgbọ́n kéde gbogbo ọ̀rẹ́ tí kéde bá ti láyé wọn ní lójú ara wọn lọ́wọ́ ìyá wọn wọ́n máa ti tètè fún àwọn ni. ọ̀gá àtọmọtẹ́ tí wọ́n kóra wọn jẹ pẹ̀lú ìdílé láyé ní wọ́n máa di ọ̀tá lọ́wọ́ ìyá wọn. ọkọ àtìyàwó tí wọn ò sì láàmú láyé tí wọ́n lọ́wọ́ ìyá wọn.

àwọn tó máa fi ọ̀rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ló wà lọ gbàjẹ́ náà sẹ́ni ìyá ń jẹ ní yóò ní ọwọ́ rẹ̀ ọlọ́run ó fa àwọn àkìtì jọ síbẹ̀ lórí àwọn míì látara ìgbàgbọ́ wọn àìmọ̀kan wọn wọ́n gbà pé inú ná yóò kún fáwọn èèyàn púpọ̀ gbogbo àwọn èèyàn táwọn jọ ń lu ilé ayé bárabàrá náà làwọn jọ pàdé bẹ́ẹ̀ kókó làwọn ilé ayé inú ná máa wà interesting ah, lójú aláwọ̀ lẹ́hàrẹ̀ iná tí wọ́n jó nírun síbẹ̀síbẹ̀ tí yóò sì lè kú láyàmùtúnà fíyà wà láyàyà ẹ̀mí ò ní sẹ̀mí nínú ná bákan náà kò tó ní kú yóò kàn máa jẹ̀rúra lọ títí gbére ni síbẹ̀ lójú wa rí fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ tó bá mọ̀ nínú ọjọ́ tàbí torí yóò máa jẹ ẹran kan pé à ah, ẹlẹ́ni wáyà wá ju ilẹ̀ sí ìdàkàfà lóòlà káàánú mùsùlùmí àwọn akéde yìí wọ́n jẹ ẹran kan pé à ah, káwọn tó ra ọkùnrin ní Islam káwọn tó kú láyé torí ẹ̀ wọ́n wọ́n tó ń tọ́ wa nírọ̀lẹ́ yìí tó jẹ́ mùsùlùmí òkú ikú lòpin ìrìn wọn tó bá fi kú àpùsẹ̀ náà tètè tí wàá fúnra rẹ̀ ìyàwó àtọmọ rẹ kí ẹ ṣe islam kan tó kù láyé tòlùkẹ́tẹ́ bá ti kó kẹfẹ́ yìí kò sí kò sí àwùjá rẹ náà kò sáwùjá lọ́rùn ọ̀pẹ olúwa ni wípé ń tàhárí àdàmúdà wọn fa iná lọ́la láyé àti ìwé yìí wà nínú ilẹ̀ fún alábàtìlì kó lápòlé kan ìmọ̀nà wọn tó dáadájọ́ náà bá ẹni àánú kò ní ti mọ̀nà wọ́n máa lẹ́hùn mi nà òṣèré láti kí á mọ̀ àwọn ẹni àánú yìí tí wọ́n jìyà náà bá ìfún ní rí ara àná sí torí ẹ̀ kò yóò rà ara sí kódà ọlọ́wọ́ bọ́ọ̀nà wọn ò ní ti kọ́ra rẹ̀ yóò rántí pẹ̀lú ṣàbá àyè ìgbà èèyàn ìsìnkú àwọn gbàdúrú ìsìnkú àwọn adájọ́ wa ìsìnkú àwọn màláìkà olúwa lẹ́nu wa ti pè fáwọn ẹ̀dá rẹ̀ fúnra rẹ̀ nígbà tá a bá ti ti kú gbogbo ká yé bá ti pè náà wọ́n ti kó àwọn ẹ̀dá ti kú nù náà olúwa tó wá nípa ìwà láìka ìfá wọnú náà lọ gbogbo ẹni tẹ́ ẹ bá rí ímánì ló tilẹ̀ fún wọn tí ń ti ní lọ́kàn rẹ̀ tí ó so àwọn ẹ àwọn àwọn ẹgbẹ́ kàgbà tó ń sùnmí làwọn kò kí wọn ní wọn gbà wọn ní wọn jẹ ẹni kankan yìí ṣùgbọ́n wọn gbàgbà pé àwọn òṣèlú fèrè bá bí náà ni wọn ti kéré tó olùkọ́ òfin àwọn òmìnira náà lọ́wọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ pé olùwà sọ fún wa pé wọ̀lá tàbí túnà ilẹ̀ wà á ń tún mùsùlùmí ẹ má kú àfikẹ́ jẹ́ mùsùlùmí ikú ò gbọdọ̀ pa yín àfi lórí ìsìlámù. kudaira subhanahu wa ta'ala kò jẹ́ kí kò ká dáhùn náà wà lára kò wọ́n jẹ́ apásùkò kankan ṣe kẹfẹ́ inú sẹ̀lẹ̀ wa lọ́dọ̀ ayé àìlọ́mọ́ olùwà ní kí wọ́n akọ́ta wọn bí láì jẹ́ àdàlẹ̀ náà yìí láyé bàákùn lọ́hùn mẹ́yẹ̀ بلى وعدا عليه حقا ولكن أكثر الناس لا يعلمون ọlọ́ni wàá kọ́kọ́ àwọn òmìnira àwọn kẹfẹ́ yìí kódà àwọn tó máa fọ́ lọ́wọ́ bá búra wàá kọ́kọ́ àwọn òmìnira wọ́n máa fọ́ lọ́wọ́ búra jáhádà àyèmá nìyí gbogbo òwúrọ̀ ayé ni wọ́n fi ń búra. wọ́n ní àfáwà ibùdó jẹ́rìí sọ́bàrì wọ́n gbà wá wọ́n ní kánà lè rọ́jú ní mílíọ̀n mùsùlùmí náà là rọ́jú ní mílíọ̀n mùsùlùmí ní dẹ́yìn wọ́n ní mùsùlùmí kan jẹ ẹlẹ́bọ̀ kan lówó sọ́rí ẹlẹ́bọ̀ ó jẹ mùsùlùmí lówó fàtàwù yàtàkọ̀dọ́rù mùsùlùmí bá lọ́gbà pé owó mi kọ́ fàkánà fíìmá يتكلم به والذي أرجوه بعد الموت أنه كذا وكذا ولكن تريد واسطين èyí mò ń retí pẹ̀tọ̀ owó rẹ̀ pẹ̀tọ̀ kìá pé ìní fún ọ láyé bí síbò ti gbà pé wọ́n gbé ọdí lára kìá jódà sí àbọ̀kí wá fún ọ ọlọ́ni ìṣesí ìṣesí ìṣekèfèrí pẹ̀lú àlùkí àbọ̀ yìí ọlọ́ni pé wàá kọ́ka mọ́ mi là wọ́n máa fọ́lọ́ wà búra jáhàdà ìmáàlì yìí ní gbogbo ọ̀nà tí wọ́n fi lè gbìyànjú àti fọ́lọ́ búra láyà bá fún lọ́hùn mọ́ ìyàwó wọ́n ní olúwa ò ní gbé ẹ tó bá ti kú dìde láéláé ọlọ́nibàdà wàhádàn àlẹ́ ìhàpọ̀ ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o àdéhùn òdodo wà lórí ẹ̀ páàgì gbogbo ẹ̀dá dìde wọ̀dà kí ní àkàrà náà sì láyé àlàmọ́ ìwé tó pọ̀ jùlọ àwọn èèyàn ní wọn mọ̀ wọn ò mọ òwúlú ìgbésí lẹ́yìn ikú kọ́lọ́bẹ̀rẹ̀ kánò àdá ó fi ìgbàgbọ́ tó wá nílẹ̀ lórí ìgbésí lẹ́yìn ikú àti iṣẹ́ ìgbàgbọ́ ìtọ́jú èèyàn sí wípé àwọn ọ̀rọ̀ gbàgbọ́ yẹn àwọn ẹkú tó gbàgbọ́ yẹn nítorí kálí ṣiṣẹ́ ni ọlọ́mọ sùkánù ọ̀tàrà kó ṣàdéhùn àwọn ọ̀dọ́ ìwà níbi ni àgbò sí ń ṣàgbà ọ̀tàrà lédè láti máa tẹ̀síwájú lọ́la àbẹ̀rẹ̀ náà náà ẹ̀ kí ojúkó ìwájú bí a ti sọ ìwà وصلى الله وبارك على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمه الله وبركاته